a mú kí yín káàbọ̀ sórí ètò yìí tí a pè ní ìtànkálẹ̀ rere a máa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ohun tí ọlọ́run ń ṣe àti ohun tó pè ọ́ láti ṣe nínú ohun tí ò ń ṣe ọlọ́run ní èròǹgbà tó tóbi fún gbogbo àgbáyé ó sì wà ní iṣẹ́ pàtàkì fún ọ nínú ohun tí ò ṣe wọ̀nyí a máa sọ̀rọ̀ nípa onírúurú ìdánilẹ́kọ̀ọ́ ìrírí àti ọ̀nà àbáyọ tí wà á lè fi mọ tí Ọlọ́run ṣe tí wà á lè fi mọ ojúṣe tirẹ̀ àti bí wà á ṣe lè ṣe ní àṣeyọrí àṣeyọrí tirẹ̀ òun ni ayọ̀ tiwa nígbà tí o bá ṣe ohun tí Ọlọ́run fẹ́ kó ṣe tí o gbé ìgbé ayé tó wù Ọlọ́run wà á ní ayọ̀ púpọ̀ èrè ńlá sì ń bẹ fún ọ ní ọ̀run fẹ́ kó tẹ́tí lẹ́kọ̀ọ́ orúkọ tèmi ni Victor Ọlájésù èmi ni olùdarí àjọ tí a pè ní Rich Teach Mission a gbé kalẹ̀ láti rí i pé ìrere tàn kálẹ̀ káàkiri gbogbo àgbáyé a sì ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ láti mọ ojúṣe wọn àti láti ṣe ní àṣeyọrí.